إنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل دلالة في النار أمة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه، ní ìní pẹ̀lú a ṣe ṣe ní lórí iṣẹ́ àlàyé surat al-kahf yóò ní ṣíṣe tafsiri surat al-kahf eléyìí ó bùkátà kí a gbọ́ àwọn kan tí bẹ̀m̀bẹ̀ yìí pé ìjá ti pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó pàwà láṣẹ pé kí a máa ka Qur'an pẹ̀lú pé a máa ronú sí tí bẹ̀nú al-Qur'an àti parí ìtàn àwọn ashabul kahf ọwá kò kí a lọ síbòmí àmọ́ká tó lọ gẹ́gẹ́ bí àwọn onímímọ̀ wọ́n fa àwọn àǹfààní oríṣiríṣi yọ nínú àwọn áyà kọ̀ọ̀kan nínú suratul kahf nínú àwọn pẹ́sọ̀tì ashabul kahf ilé yìí náà ni ó fa sáàbí pé àwa náà lọ síbi àwọn nínú àwọn áyà yẹn àwọn àǹfààní lóríṣiríṣi látọ̀dọ̀ àwọn àpò oríṣiríṣi a máa mú wá àti wá jàmá rẹ̀ kìí sí gbogbo ẹ̀ náà láàmà dákọ pé àfàlágbájá lọ́sù eléyìí àmá àwọn àǹfààní tí alépa bá lọ́dọ̀ àwọn onímọ̀ a máa sọ ó lè bà tó jẹ́ àlékún àgbọ́yé lórí àwọn èyí tí a náà kọlọ̀mbà kó lò ní sábàbí okùnfà àlékún àgbọ́yé báwàtá ma sọ àti fún gbogbo etí tí ọmọ gbọ́ bákanáà kí fọdílátìlẹ̀ ustaz abdulaziz abu amur abisawallawara ọjọ́ kan nínú àwọn olùkọ́ ní akademiya ti dáre lẹ́ríkà jazahullahu khairan insha Allah ta'ala adẹ́ tí wọ́n káàbọ̀ sínú barnamiji ìjọ àti ramadaniya èyí tí agbékalẹ̀ láti ma lè fi ẹ̀láì ṣarawa nínú oṣù ramadan kọlọ̀bà kọjọ kí ó lo ìpàdé nínà ní sáàbì dáadáa wọ́n mọ̀ ká àwọn àǹfààní fún wa adẹ̀mà mú wá sí etí gbọ̀ wa insha Allah ta'ala nísìn wọ́n mọ̀ ká fún wa adẹ̀mà gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àǹfààní kọ̀ọ̀kan tí bẹ ní orí rẹ̀ السلام عليكم ورحمة الله وبركاته وعليكم فوائد من قصة أصحاب الكهف eléyìí ni àwọn àǹfààní èyí tí a lè fàbá lórí ìtàn ashabul kahf èyí sọ ìtàn wọn fúnra síwájú náà أم أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا أعوذ بالله من الشيطان الرجيم أم أن إن أصحاب الفتح والرقيم كانوا والرقيم كانوا من آياتنا عجبا Allah subhanahu wa ta'ala ojú kó yí wa níbi ayá yìí. Mo lérò pé ayá yìí náà ni Allah subhanahu wa ta'ala ó fi bẹ̀rẹ̀ ìtàn àwọn ashabul nínú suratul kahf. Allah subhanahu wa ta'ala ọwájé kó máa yí ànẹ́bì asàlàyé síwájú pé ìtumọ̀ méjì ni àwọn onímọ̀ tù tí pé ìrẹ́ ànẹ́bì àkọ́kọ́ ìtumọ̀ tí wọ́n mú wá tàbá lọ sínú tẹ̀sírì bọ̀kẹ̀sí àmàbá méjì mẹ́ òun ni pé àwọn asọ́ábìlìká sóhun lérò pé àwọn ìta àwọn asọ́ábìlìká fìyí wọ̀rọ̀kìm àti wà láti wọn kó kọ wọn sí oríṣiríṣi ló ti kọjá níbẹ̀yẹn náà Ah, wọ́n ni jáànù min àyàtìnà àjàrà ìtumọ̀ àkọ́kọ́ ni pé nínú àwọn àmì ọlọ́run ọba ẹ́ nínú àwọn àmì ọlọ́run ọba tí ma ń jọni lójú ìtumọ̀ kejì ni pé eléyìí àwọn e, eléyìí kò sí jọni lójú ń bẹ tó ń àwọn ẹ̀dá mi lọ à àwọn tó tún jọni lójú tún bẹ́ẹ̀ tó tún jọni lójú jù báyìí lọ gẹ́gẹ́ bí àwọn ìdájí Allah subhanahu wa ta'ala tó dá bí sánmà ní bí lẹ́lẹ̀ ní bí àwọn ara wọn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí àlàyé ti gbáwájú lórí ẹ̀ àwọn àǹfààní tàwá tí pa bá látọ̀dọ̀ àwọn onímọ̀ kama العديد من آيات قدرته سبحانه nínú àwọn àríṣẹ́ ma agbára Allah subhanahu wa èyí tí ó sí àlàfán kò ní báyìí ló ṣe má ìdí eléyìí ẹ̀rì ayé yìí ṣe fẹ̀ tó yìí àwọn àmì oríṣiríṣi nínú àwọn àmì agbára ọlọ́wọ̀n ọba òun ní bẹ́ẹ̀bẹ́ ọ̀pọ̀ لا تحسبن نوم فتية كانت مئات السنين وغرائب ما جرى لهم أنه من عجائب آيات الله má ṣe lérò wípé oorun tí àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ dáadáa tí Allah subhanahu wa ta'ala ròyìn pé innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda innahum fityatun amanu bi rabbihim Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yíò akọ́dọ̀ ni wọ́n. A nínú àwọn àǹfàní tàwà lépa bá ń bẹ̀ ní pé mọ́ ṣe lérò pé oorun táwọn ọ̀dọ́ tí wọ́n gbé tí wọ́n sá fò níbi fìtínà ẹ́ tí wọ́n lọ sùn tálásùn àtàlá fi kùn 309 years mọ́ṣe lérò wípé àwọn oorun yìí àti àwọn àríṣẹ́mọ̀ tó lọ kíyàn wà láyé kan fún ọgọ́rùn ọdún mẹ́ta ó lé ọdún mẹ́sàn àtàwọn oríṣiríṣi àwọn àmì ní bóòrùn tí ń yọ ọlọ́run tó dàrẹ́kì oòrùn nítorí tí wọ́n ní yíyọ rẹ̀ ni àti wíwọ̀ rẹ̀ ni bí yẹn ti gbáwájú àti gbogbo àwọn tó tún wà ń sọ̀rándì wọn nínú ti àjá ìgbò àwọn àríṣẹ́ mọ ẹ̀rí ti sánmà ni ti lẹ́lẹ̀ ni mọ́ sí lérò pé gbogbo àwọn wọ̀nyí pátá o ẹ́ ọkàn wà bẹ́ẹ̀ ọkàn lọ bẹ́ẹ̀ ẹ́ gbogbo ẹ̀ pátá mọ́ lérò wípé ẹ́ kìí ṣe àmì tí ọlọ́ọ̀bà lásán àtàlá títí ń sàpèjú ẹ̀fà gbogbo àwọn nǹkan wọ̀nyí pátá ẹ́ mọ́ sí lérò pé ọkàn wà bẹ́ẹ̀ ni àwọn gbogbo àwọn kan wọ̀nyí ó jẹ́ ohun tó ṣe àríṣẹ́mọ̀jù àwọn tó tún jẹ́ àríṣẹ́mọ̀jù àwọn wọ̀nyí lọ tún wà Allah subhanahu wa ta'ala ó dẹ̀ fi rinlẹ̀ fún wa àti àwọn túnmọ̀ tó ti gbáwájú náà. fa inna fima hawlaka min samawat wa jibal lahuwa a'jabu wa a'jab sórí àwọn sánmà ní òkè ní gẹ́bà ní sàlàyé síwájú òun tún jọ ní lójújọ àwọn wọ̀nyí lọ náà أولى بك أيها المسلم أن تشتغل باستجلال العبر من قصص القرآن ó wá dá fún ọwọ́ mùsùlùmí kó bí sì ti àti máa yọ àwọn ẹ̀kọ́ nínú àwọn ọ̀tàn tí alùkùránì ń sọ bí ti tàtàbùlù káàfù ni a ní tàtàmà kà nínú sọ́tù káàfù ni a ní tuntun bẹ nínú àwọn suwar nínú àwọn kùránì lóríṣiríṣi ó máa dá kó máa yọ àwọn

ẹ̀kọ́ yẹn ló ṣe pàtàkì fún ojú ìjọnilójú tó mú àmú àlọ́ fún ẹ فإنما قصها الله عليك لتستعب بمغزاها وتنتفع بجدواها الله سبحانه وتعالى ń sọ àwọn ìtàn yìí fún kó lè bá máa gba wáàsí ìkìlọ̀ ìsínilétí pẹ̀lú àwọn in tí nǹkan yẹn mú dání ní ẹ̀rí ìdí pàtàkì tó mú wá bẹ̀ àwọn ẹ̀kọ́ tó mú wá bẹ̀ àti kó máa pẹ̀lú àwọn ẹ̀ fi sọ nìyẹn kìí jọ pé kọkàn máa rí àwọn àríṣẹ́ mọ̀ nìkan ah, Yusuf ọjọ́ ni lójú gan ètò àwọn sáfíkà ọjọ́ ni lójú gan títọ̀ ohun ọjọ́ ni gan ẹ́ gbogbo àwọn tó jọ lójú yẹn ẹ̀kọ́ ọbẹ̀ ìfẹ̀ ìdí pàtàkì sọ nìyẹn ká lè bá mọ́ rẹ́kọ́ kan sí kejì kọ́ nínú àwọn tó ti ṣíwájú wa فليس شيئا عجبا بالنسبة لقدرة الله وعظيم صنعه ẹ̀rí ìtàwọn àṣàbìlìkà báwo èèyàn bá ṣe lè gbé e tóbi tó a kò jẹ́ nǹkan tó jọni lójú nínú agbára Ọlọ́run ọba tàbá sọ pé agbára Ọlọ́run ọba ó bù àyà ọkọjá bẹ́ẹ̀ agbára ọlọ́run bá tóbi gan ẹni ọlọ́bà Allah subhanahu wa ta'ala bí sọ pé am hasibta anna ashabal kahfi war-raqimi kanu min ayatina ajaba èyí tó tóbi jù nínú àwọn àmì ọlọ́wọ̀n ọba ọ wà nítòsí wa náà tó ju ti tàwọn àṣọ àbìkáàfù lọ gẹ́gbẹ́ sí gbáwájú náà ليس أمرهم عجيبا في قدرتنا آه tàbá ní ká wo bágbára Ọlọ́run ṣe tó ọ̀rọ̀ àwọn àṣàbì káàfò síjọ ní lójú mẹ́ ó torí pé Ọlọ́run bọba kàyàkàyà tó tó gbogbo nǹkan ṣe náà ni àwọn ilé to wá ṣe yìí nínú àwọn àṣàbì káàfì díẹ̀ ni nínú agbára Ọlọ́run mujahid sọ báyìí ọ̀dẹ̀ kẹ́rẹ́ fi àyà ti nà a hùwà àìjẹ́gún ní ìzàlì dáẹ̀bá ní ká tó olon wo àwọn àmì ọlọ́run á ní tó tún jọ lójújú ó wà ju àwọn ọ̀rọ̀ àṣábìká lọ na àyà tó tún ta tátù máa rí ẹ̀kọ́ mú bẹ̀ òun náà níbi tí Allah subhanahu wa ti dín sọ pé ìzìháwà lè fi ti yàtò فقالوا ربنا آتنا من لدنك رحمة وأجئ لنا من أمرنا رشدا إذ أمر الفتنة إلى الآن فقالوا ربنا آتنا من لدنك رحمة وأجئ لنا من أمرنا رشدا الله سبحانه وتعالى أجمع يوم جاية nígbàtí àwọn ọ̀dọ́ yẹn ẹ́ ọ̀kan nínú àwọn àti sàlàyé ìdí tó fa in tí àwọn àṣábì káàfì di ìdèrò káà tí a fi débi pé wọ́n lọ síbi ọ̀gan òsà wọ́n bọ́ọ̀lù wọn kódà àwọn ẹjọ́ yíwa pá àwọn ọmọ balẹ̀ rú àwọn ni àwọn àṣábì káà òsà tí wọ́n bọ́ọ̀lù wọn yìí ó bọ́ sáwọn lẹ́nìí òdodo tí ó tọ́lọ̀ fi mà wọ́n ní pé òsàyọ̀ dá ọlọ́run ìjọsìn tọ́ sí wọ́n wá yọwọ́ kó ń àwọn aráàlú ló rìpọ́tù wọn ọba wa ránṣẹ́ sí wọn ó kọba náà gẹ́gẹ́ bí Ibn Kathir rahimahullahu bó ṣe gbà wá ó ní wọ́n ń pè ní ni ọba ẹ̀yọ ọ̀sọ̀lọ́rùn wọn ó tí ń fìyà jẹ wọn kí wọ́n máa jẹ wọn so ni wọ́n rí bí sá wọ́n sá fún lú wọ́n sá lọ káà káàfù yìí ìgbà tí wọ́n fẹ́ wọ́bẹ̀ ọlọ́run wá sọ wọn tó dẹ̀ fi wa fa آثر الهجرة والفرار على أن يعرض نفسه لفتنة في دينه ẹni yóò tí ìgbàgbọ́ bá dó mi rẹ̀ tó gba ọlọ́run bá gbọ́ lódodo ẹ́n tó dẹ̀ gbé àmọ̀dájú sámọ̀dájú rẹ̀ tó ga dáadáa tó nímọ̀ ń pa ọlọ́run ọdẹ̀ sí tàà ti sin lọ́run ọba yóò gbọ́lá fún kó ṣe wà nítorí pé kọ̀rọ̀lọ́ bá sí ń bì kan kọ́ lọ síbòmí ju kí ọ wá tẹ́rì ẹ̀mí ara rẹ̀ lọ sí fìtínà lọ kó wà ní fìtínà débi pé ẹ̀sìn ọ̀bọ̀ ẹ́ ọ̀wá ní ọlọ́wọ́ bá sìn níbi tí fìtínà yóò lédé kàkà kó rí bẹ̀ fún ó yà sá eléyìí ohun ẹni tó bá nígbàgbọ́ dáadáa yóò tó bá rí ẹ̀mí ara rẹ̀ pé a ah, ó tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́wọ́ bàbá yìí tí pé a ah, wọ́n náà ríra rẹ̀ alhamdulillah aṣọ tọ́lọ̀ ní ọwọ̀ ló ń ríwọ̀ bọ́lọ̀ sí ní ọwọ̀ gan lọ ń wọ̀ bọ́lọ̀ sí ní oṣin náà bá ló rẹ̀ alhamdulillah bẹ́ẹ̀ làwọn ìbádà rẹ̀ alhamdulillah ìwà rẹ̀ náà ní òjé kó kọ wá béèrè lọ́dọ̀ ọlọ́run pé ah ọlọ́run tún ṣàlékún oore fún mi torí pé àwọn ọ̀dọ́ yìí bí wọ́n ṣe ń sin lọ́run ọba tó mo fi àdó alẹ̀ nígbàtí ọlọ́run ọba lásán àtàrà sọ pé ìdáhàwà lè fi ti yàtò ilẹ̀ káàfi fàkọọ̀lù wípé ìgbà táwọn atina min ladunka rahma ọlọ́run fún wa ní wa ẹ́ wà yí ìlànà min amna rọ́ṣàdà alámọ̀rí wa

má ṣe fi ìgbára lé ọlọ́run ọba lẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun lèyàn máa ń gbára lé òun náà ni èyàn máa ń jírẹ̀bẹ̀ sí èyàn máa ń ṣe pẹ́pẹ́ ń fúrú sí èyàn máa ń rọra arẹ́ ńlẹ̀ fún tí ó rọra ẹni ńlẹ̀ fún Allah subhanahu لا يتردد في تقديم تبعياته في سبيل المبدأ الذي يؤمن به ولا يتهرب من ذلك بحجة التعقل ẹni سبحانه وتعالى wa ta'ala ojú yíò wá pé báwọn ọ̀dọ́ ìṣe bẹ̀rẹ̀ sí lògbé sí ayé ni òsàláwọ́nà ń sọ ṣe tẹ́lẹ̀ wọ́n túbá ní ẹ́n a nígbàtí wọ́n túbá ní wọ́n fẹ́ rí fìtínà fìtínà ti dé látọ̀dọ̀ lórí ìlú wọ́n sásàálà fẹ́ sí wọn gbogbo ẹni tó bá yẹ pé lérí àkólé kan rẹ̀ nǹkan tó fẹ́ ṣe nǹkan tó wà lẹ́ni rẹ̀ tó jódodo ẹni bá jódodo tó ẹ̀rí kò ní tẹyẹ méjì láti lè fi ẹ̀mí ara rẹ̀ lẹ̀ láti lè rí bí ṣe nǹkan tó gbàgbọ́ yẹn kò tẹ̀ ní kò ní máa kò ní doubt kò ní máa tún máa kò ní máa kò ní máa rò sọ́rìn kò ní máa rò sí yìí rò sọ́rùn ẹ̀rì kó tó fẹ̀mílẹ̀ láti lè ṣe àwọn nǹkan tó gbàgbọ́ yẹn bẹ́ẹ̀ ni kò ní sá nítorí kò ní sá fún kí ni o nǹkan tó gbàgbọ́ láti lè ṣe yẹn pẹ̀lú pé láákàì lásán ti tọ́ka sí nǹkan yìí gbà tó nígbàgbọ́ sí nǹkan kí ni tó fẹ́ fi kí ni nǹkan tó lè fara dá sí gbogbo anígbàgbọ́ sí ọlọ́run ọba gbogbo àgbà ẹ̀sìn ẹ̀sìn yìí ẹ̀sìn àṣìlá ni gbogbo alàgbà ẹ̀kẹ́ ìsìláàmù yìí ẹ̀sìn òdodo ni kí ló dé ta practice ẹ̀bó sí tó àdúgbò ṣe yẹ kí ló dé tó ẹkú pẹ̀lú ìnira kékeré kan ẹ̀dọ́wà kan wá àbí sacrifice akàn dàmú díẹ̀ èyí ń la àtún wá lè ṣe láwá gbéjù sílẹ̀ kó mọ̀ rí bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí ó bá sábà gbé gbà táàfi rí dáadáa ṣe ká máa gbìyànjú rẹ̀ náà إذا فسد الزمان وكثرت الفتن قل يا رب tẹ́rí tígbà bá bàjẹ́ tí fìtínà pọ̀ mọ́gbàgbé àti mọ́kànlọ́wọ́ bá rí pé ya rọ̀ mọ́kànlọ́wọ́ bá rí tó bá pé gbogbo tó ti bàjẹ́ ọlọ́run yóò tún ṣe fún ọ gbogbo fìtínà wà borí ẹ̀ kò ní bí ọlọ́ بيقول الكهف أحب إليهم من سعة المدينة إن كانت المدينة تجبرهم على السجود لغير الله أبي يفكر كهف ويوني بيقول الكهف ìfúnpínpín sẹ́mà ẹni tó wà nílé rẹ̀ ó gbélé ẹmọ ilé tí ọmọ bóògbà gbé gẹ́bí kí wọ́n ní ọmọ gọ́ọ̀nà gẹ́bí kí wọ́n ní ọmọ mínísítà gẹ́bí ọmọ pírẹ́sẹ̀ntì ẹmọ tí ọmọ gbé ṣe wá rí bí ibi tó lọ kò sí nẹ́m̀bẹ̀ wọn ò flọ́ rẹ̀ ẹ́ kò sáyé ibi tó sùn sí ní kò sí bedroom kò sí city room inú gbó inú ọ̀gbun bí ọ̀gbun yẹn ṣe fún tó àwọn wọ̀nyí nífẹ̀ẹ́ rẹ̀ kí wọ́n wà nú ọ̀gbun yìí ju Madina ìlú wọn tí wọ́n wà yẹn bó ṣe dá tó bílù wọn ṣe dá tó ẹmẹ́gbẹ́ ọmọ bá ó pò ní pé yóò mọ̀ fẹsẹ̀ rìn lásán ọmọba ó pò ní pé ẹ́ yóò mọ̀ gbé létí ọ̀dá ilé tó dá ní ọmọ gbé ẹ́ ìkẹ́ wọn wá lọ dáwà sínú ọ̀gùn yẹn ìyẹn wá tẹ́ wọn lọ́rùn jù kí wà ní Mẹ̀dínà lọ nítorí kíni ẹ́ nígbà tó yọ pé ìlú tí wọ́n wà ní ìlú bàjẹ́ ni ìlú tí wọ́n ti ń jẹ wọ́n ń pàṣẹ máa forí balẹ̀ fún nǹkan mílẹ̀ ọlọ́run ọba ni ìlú tí wọ́n sọ pé ẹ̀ sin lọ́wọ́ bá ń ọba dìklẹ̀ fún ẹni ẹ̀sìn lọ́wọ́ bá kẹ̀ ẹ̀ lè sọ lọ́wọ́ sí ìyẹn ló mú wọn decide ìpé káwọn lọ dáwà من الفضاء لمن أضيق من الكهف لمن أعرض عنه ẹwàrí káàf ọgbọ́n tí a wà yẹn ó gbáyé ó fẹ̀ ju ìlú lọ ó fẹ̀ ó dẹ̀ gbani láyè gbogbo ẹni yóò tí bá ń pọ̀ lọ́wọ́ bá nìkan ṣoṣo ṣe rí ìwọ tó bá nígbàgbọ́ tí gbàgbọ́ rẹ̀ dódá tó dẹ̀ gbára lé Allah subhanahu wa ta'ala bó ṣe tó àti bó ṣe yẹ ìgbàláyè ọmọ bẹ̀ 6 by 6 lọ tó ẹ lẹ́yìn kan nínú ẹsẹ̀ ó ti tán dédé tí bẹ́ẹ̀dì lè gbàmọ́ nínú ilé rẹ̀ ibi ọ̀fẹ́ ọgbọ́n táwọn yìí náà wà yóò fẹ́ fún gbogbo ẹni yóò ti bá ń pẹ ọlọ́ọ̀bá nìkan ṣoṣo ẹ wá rí pápá bó ṣe fẹ̀ tó yẹn bó ṣe gbàyè tó yẹn tí ọ tó lápọ̀tún lápásì níwájú lẹ́yìn gbogbo ẹfẹ́ lọ ni a fún mọ́ gbogbo ẹni yóò tí ó bá pẹ ọlọ́ọ̀bá nìkan ṣoṣo gbogbo ẹni yóò ti bá ń gún rí kò lọ́dọ̀ ọlọ́ọ̀bá ilẹ̀ afúnmá ẹlòmí ń bẹ àníṣẹ́ kò ní sin lọ́n ẹ máa sọ pé ah, kílódétò kírun kílódétò máa sin lọ́n a sọ pé a ní ẹmọ bá mi bẹ ọlọ́run ọba ẹ sáà sọ fún ọlọ́run ọba kó mọ̀ fìún lọ́kàn balẹ̀ kò sí nǹkan tó fa àìsìn ọlọ́run ọba rẹ̀ ni gbogbo ẹni yóò di bá ń pọ̀ ọlọ́run ọba nìkan ṣoṣo gbogbo ibi tó bá ọlọ́run ó padà gbá láyé ọlọ́run ó sí ọ̀rọ̀ fún yóò mú kó nínú òfin pínpín yẹn àwọn ọgbẹ̀ni yóò bá gúrùkù mi ọdí tọ́lọ́wọ́ bá a kò sí báyé òun ṣe lè pọ̀ tó sí lọ́wọ́ ìkó fún ma nínú ẹ̀kọ́ ta kọ́ nìyẹn nínú ayá yìí al-fad'u ila tètè lọ sí ọ̀dọ̀ náà bá Allah subhanahu wa fi kọlwàt kí yọ máa bẹ̀rọ ọba ní kọ́kọ́ ẹ́n eléyìí ni nínú àwọn nǹkan tó lọ́mọ fi ń ká ìbànújẹ́ kú fún yẹn yẹ ló fa àwọn ọ̀dọ́ ìsọ pé ìdáhàwà إلى الكهف فقالوا فقالوا ربنا

علمتني سورة الكهف أن من صفات العقلاء الجمع بين فعل السبب والدعاء ẹ̀rọ àwọn ọ̀dọ́ dáadáa yìí wọ́n lọ síkà wọ́n lọ wà ní àyọ̀gùn kan nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú ń bẹ̀ òun ni pé àwọn ọ̀dọ́ yìí lọ wà nínú ọ̀gùn yìí awà ọ̀ wọ́n kúrò nínú ìlú tí wọ́n rọ́lọ́ ọba tìí

suratul káfù yìí wá ń kọ́ wa ní pé nínú ròyìn annàmí sifatil uqala al-jam'u fi'li sábàbí wa du'a nínú ròyìn àwọn onílàáká yìí ni pé wọ́n ma sì gbéṣẹ̀ wọ́n dẹ̀ tún ma bẹ̀ lọ́wọ́ bá ẹni tí ń wọ́ ma yóò ma sì gbéṣẹ̀ èyí ni pé bí ó sì rọmọ bí ìgbésẹ̀ kò wá ní gbé kó lójú ọ̀nà títọ́ lọ́wọ́ bá ẹ́n yóò fẹ́yàwó agbóbìnrin ni yóò lọ́kọ àwọn ní problem yóò tún ní ní lánà tí Islam fi ní kóbìnrin ọ̀dọ́á yóò máa bẹ̀ lọ́wọ́n bá ọ̀fẹ́ lówó o ní sùn kò tún tilẹ̀kùn mọ́rí kó máa sùn ọlọ wá iṣẹ́ àláàlì ọmọ abẹ̀ lọ́wọ́n bá ẹ́n gbogbo àwọn yìí òun ni Islam kọ́ wa nínú àwọn ẹ̀kọ́ ta tún wá rí kọ́m̀bẹ̀ náà ni pé tó bá ti ń sàdúà ọmọ sìgbésẹ̀ tó bá ti ń sìgbésẹ̀ ọmọ sàdúà àmọ́ gbogbo gbésẹ̀ tí ó bá wájọ pé yóò lọ gbìyàn lọ sí bí haram ó sí àdúà náà tó bá ti yàtọ̀ sí tí ó ń bẹnu Kùránì ti bẹ nínú hadith bọ́lọ̀ ń ṣe kọ́ wa nẹ́bí ṣe kọ́ wa agbọ́dọ̀ yàgò fún náà المشاريع النادحة tòtẹ́ta ìbí dùá. ẹ̀rí gbogbo pọ́jẹ́kì tí ẹ̀bá fẹ́ ṣe láyé tí ẹ̀ ń wá ti yọrí bẹ́ẹ̀ ó bùkátà kí ẹmọ bẹ̀lọ́wọ̀n bá kí ẹmọ sàdúwà. الفتية هم الشباب وفيه إشارة إلى أنهم أقبل للحق وأهدى للسبيل من الشيوخ ولذلك كان أغلب كان أغلب أتباع النبي صلى الله عليه وآله وسلم من الشباب àwọn ọ̀dọ́ yìí àwọn ọ̀dọ́ ni ìbẹ̀ẹ̀bẹ̀ ní tọ́lọ̀ sọ pé innahum fityatun àwọn ọ̀dọ́ láwọn ilé yìí ẹ amanu bi rabbihim ìṣàrọ̀ bẹ̀ẹ̀bẹ̀ wípé dájájọ́ àwọn yìí wọ́n gba òdodo wọlé wọ́n dẹ̀ mọ̀nà lọ síbi òdodo ní ju àwọn àgbàlagbà lọ torí ìdí eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn tẹ̀lé tó tẹ̀lé ànìyànbí lójú ayé ànìyànbí lánàá àwọn ọ̀dọ́ ni lẹ́yìn náà ẹwọ olùkọ̀ kan àwọn tó pọ̀ jù náà ẹni tẹ́rì pé ah, ń tẹ̀lé ànìyànbí ń tẹ̀lé ni gbogbo ọ̀dọ́ ti wa náà gbogbo ẹni yóò tó lọ́n ti ní kó fẹsẹ̀ bọ́yẹ́ ni tí ó ti mọ́ lóore abẹ́ni tó mọ́ lóore tí èsì ìrìbí dó ń bẹ̀ kọ́lọ̀n kó mẹ́ni kọ̀kan wá dó lórí ẹ̀ kọ́lọ̀n ọba kó jẹ́ ká ló sẹ̀mí pẹ́ ń bẹ̀ kọ́lọ̀n ọba kó jẹ́ kí títọ́ dé bá wa lórí ẹ̀ ó gbé wa dìde láàrin ìjọ ànẹ́bí wa Muhammad àwọn olólùfẹ́ ànẹ́bí àárín àwọn ààrùn súnnà ní kọ́lọ̀n ti gbé wa dìde tó bá dìjọ́ gbìyànjú kẹyàmù àwọn ọ̀dọ́ ni àwọn ọ̀dọ́ látàná tí ma ń ṣe ríire tọ́dọ̀ tí ìbá ti ṣe ríire bèèrè lọ́wọ́ ààrẹ fi lékún gbìyànjú ẹ jí ìgbésẹ̀ rẹ̀ ó yá kíákíá láti lè tẹ̀lé títọ́ lọ́wọ́n bá náà علمتني سورة الكهف أن أكثر ní pé káàfù ní ó kọ́ wa ní kí ni o ó kọ́ wa ní pé dájúdájú àwọn èèyàn tó lọ́n fi wọ́n ṣe pò ń gẹ́ hmm? àwọn èèyàn tó lọ́n fi ṣe kò ń gẹ́ lọ sí bí pé oríire ní ẹ́ àwọn tí wọ́n súnmọ́ lọ́wọ́n ọba ni ìwọ́n náà mọ́ wàárín rẹ̀ sólọ́wọ́n ọba ẹ́ tó bá fẹ́ kọ́lọ̀un fi ọ́ ṣe kò ń gẹ́ oríire tayé ẹ́ lẹ́yìn náà àti tàlìkìyàmà a dákun dákun mọ́ súnmọ́ lọ́wọ́n ọba ìsúnmọ́ lọ́wọ́n ọba rẹ̀ fúnyàn láyé ní bàìlán. Àlàmátná Suratul Kahf, Anna àtọ́ Allah kulluhu mukhtasarun fi kalma rahima. Naam, a Suratul Kahf ni ó fi máa pé, Anna àtọ́ Allah kulluhu mukhtasarun ẹ̀rì gbogbo Suratul gbogbo àwọn ọrẹ ìta ọlọ́run ọba yẹn kullahu gbogbo pátá mukhtasarun fi kalimati rahma wọ́n ti kó jọ sínú gbólóhùn rahma ẹ̀rí pé ńgbà táwọn tọrọ wọ́n tọrọ àdúrà wọn ni pé rabbana atina min ladunka rahma wa ayyi lana min amrina rashada faqalu فقالوا ربنا آتنا Ẹ̀rí àwọn tọrọ Rahman gbé gbogbo ọrẹ ǹta ọlọ́run tó lọ mọ́ fún yàn pátá gbólóhùn ìkẹ́ ọlọ́run ti kó gbẹ̀ sínú. Abẹ́ ọlọ́run bá lásán àtàlá, kọ́lọ̀bà kọjọ kó fi ìkẹ́ rẹ̀ mú ẹnìkọ̀ọ̀kan wa dárú ó ṣe tí ń jẹ́ ìkẹ́ rẹ̀ kó ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa bó ṣe sí fáwọn àṣábìlì káà kọmọ yóò hánà kúnnù kẹrẹ̀ láíláí náà من بدعوة تغيرت من أجلهم سنن الكون وحفظهم الله بها أكثر من ثلاثة قرون فلا تستحسر الدعاء الله أكبر pẹ̀lú iṣẹ́ àdúà ìgbà táwọn owó bí káàfù yẹn wọ́n ti àdúà bọnu àdúà náà láti kà fúnra wa yìí pẹ̀lú àdúà kan ọlọ́run tẹ̀ torí wọn ní súnànà káwọn bọ́lọ̀ tí ń jẹ́ kétò ayọ́mọ́ rí ọdẹ̀ yí padà nítorí wọn kí ni sùn ní oorun tó kọjá sẹ́ńtírì mẹ́ta ọgọ́rùn ọdún mẹ́ta sáàlè kan wọ́n ò dẹ̀ yí pé wọ́n jẹun wọ́n ò mú ẹgbẹ́ wọn ò dẹ̀ jẹ́ra àní ọlọ́ọ̀bà lásán padà òkè kí ọ wá níbì kan kọ́kàn fi àdélẹ̀ níbì kan fún oṣù kan àbóṣù méjì ibẹ̀ á ti máa ní problem wọ́n wá wà ń bẹ̀ fún ọgọ́rùn-ún mẹ́ta àtọdún mẹ́sàn-án kùránì ló tún láàmọ́lẹ̀ orí òǹkájọ́ tí wọ́n lò ẹ́ ọlọ́run òdèjé kára wọn jẹrà ọlọ́run tó wá ń tẹ́rí òrùn ọlọ́run yí bí ó ti máa ń ṣe bí ayé gan ṣe wà wọ́n ní títorí àdúrà kan ọlọ́ndẹ̀ torí rẹ̀ yí bọ́lọ̀ sí máa ń ṣe ó yí padà kò tó á fi mọ bẹ́ẹ̀ ó tó fi sọ rẹ̀ sọ wọn síbẹ̀ kò jẹ́ kábúrú ṣe wọ́n wọ́n sùn àwọn ọ̀tá àwọn òdẹ̀rí ìkankan sí fún wọn àdúrà ní kí o wà lójú oorun ṣẹ́rọ pé ńgbà tó bá wà lójú bí wọ́n bá jí ẹsà mọ̀ lù wọn tó wọ́n àtórún ẹfíẹ́sẹ́ wọn abẹ́ fìyà tó lè jẹ wọ́n tí àtó lè bá jẹ wọ́n wó tají ọlọ́run dáàbòbò wọn ọlọ́run òjé tagbára ọká wọn títí tó fi gbogbo àwọn tó jọta wọn pátá tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi wọlé lọ ọlọ́pàá lásán átàlá ṣe gbogbo eléyìí nítorí àdúrà wọn ni advice inú àwọn ẹ̀kọ́ táwà kọ́ ń bi ààyè yìí ni pé wọ́n náà mọ́ fojú dí àdúrà mọ́ bẹ ọlọ́run ọba

àníbi ní ìsìnjáàlì ni mo sì sọ pọ́lọ́wọ̀n dáhùn fúdà kó ti tọ́dún mẹ́wàá kó mọ́ bẹ̀ mọ́ bẹ́ẹ̀ so yọ dáhùn ìdẹ̀ tí ń dáhùn bí ò tí mọ́ tí ọlọ́run bá ń dáhùn lé lórí ni eléyìí ni pé àdúrà làwọn eléyìí sí ọlọ́run dẹ̀ tẹ̀wọ̀n wa rashad ẹ̀rí nínú àwọn ìkẹtọ́lọ́run tó máa ń fẹsẹ̀ èèyàn fi múlẹ̀ òun ni àdúrà táwọn aṣáàbù káàfù ìṣe wa tọ́lọ̀ máa fi ń fẹsẹ̀ yẹn múlẹ̀ ṣinṣinṣin ṣinṣinṣin lórí òdodo tí ó dúó tí ò ní wẹ́yìn tí ó dúó tí ó máa ṣe tọ́lọ́wọ́n ba òun náà nínú àwọn àdúrà tí wọ́n ṣe wípé min ladunka rahma wa min amrina rọ́ṣàdá Fàkọlù rọ̀bánà níbi pé nínú àwọn ọ̀tọ́ tọ́lọ̀ máa fi ń dáyàn lóòtọ́ lọ́mọ fi ń sóre fún yàn ní kí ọmọ tọrọ àsàbà àráhmẹ́ àánú ọlọ́run wàrọ̀ṣáàd àti ìtọ́sọ́nà ọlọ́run ọba méjèèjì ti wá parí sínú àdúrà ẹnu tí wọ́n wí nìí ẹlùmí wọ́n kọ̀ ládà pé à níbi sọ pé tó bá ti dáyé kan kó sọ pé àwọn òbí kẹ́lmẹ́tì láìta mẹ́tì mi ṣẹ́rì máa kọ́lákọ̀ ṣe kò jù bá ń lọ mélòó ni tó wá ní ẹyọkan náà ló ẹyọkan adúgbò wà láti ń bẹ láyé yìí náà orú ilé ládúrà àwọn kidnappers àwọn oríṣiríṣi alásàkí ẹyọkan wá ní á ṣe èmi ó ṣe mẹ́wàá ó tó bá rí pín kó kó ṣe ọ̀kan lọ láyé òun yóò bá fún ẹ́ ọ sọ ṣe bóhun náà lọ sọ pé tó bá dìrọ̀ lẹ́wí mẹ́ta àkó yẹn lẹ́yọ ọ̀kan so òun ká rẹ̀ dédé tọ́lọ̀ sínú ẹ̀kan ilé ọ̀rọ̀ yìí tó هو أن تكون في ka الله تلتبس أعينك وتعرض ضعفك ليمدك بقوته آه ìfọ̀kànbalẹ̀ ní ti pàápàá òun náà ní pé kó máa bẹ níbi ìṣọ́ ọlọ́run ọba níbi ìṣètò ọlọ́run ọba ẹ́n wà máa wá wá àánú ọlọ́run ọba yìí bẹ́ẹ̀ fi hàn ọlọ́run ọba pé à ń jẹ́ nǹkan kan o ẹ́ mo kere o kò ní jọ àwọn àfá àti wọn ni ọmọ ń wí àwọn onísúfí a máa tara wọn jẹ ọlọ́run láwọn àfá kan náà bá bẹ̀rẹ̀ ọkọ̀ sọ pé ọlọ́run tó bá ṣe bá ń ká ilé tó tó àfẹ́ mọ́ ayégbà ayégbà wọ́n sọ ọlọ́run ọba di ọmọ ọ̀dọ́ wọn ọba tó dá gbogbo ayé ọba tó tóbi tẹ́nìkún tó torí náà nǹkan wọ́n mọ́ jọ kan lára wọn so ọmọ fi hun ọlọ́run pé ó jẹ́ nǹkan kan o ìṣe báyìí

kó tó tọrọ ìrọ̀rùn alámọ̀rí torí pé àánú gẹgbólóhùn ráhìmà tí a ti kọ́ tọrọ síwájú tí wọ́n bá ti tẹ́rú bá ti rí àánú ọlọ́run gbogbo orí ayé yìí ló ti rí orí ayé àtìlẹ̀kìámà ó ti rí orí ayé àtìlẹ̀kìámà ó ti jẹ́ tẹ́rú nígbàtí ẹrú bá rí àánú ọlọ́run ọba náà جمعوا بين الفرار من الفتنة وسؤال الله تيسير أمورهم وعدم اتكالهم على أنفسهم فاستجاب لهم إمام الصعدي رحمه الله تعالى àwọn ni wọ́n sọ̀rọ̀ nínú tẹ̀síra wọn ìgbàláyò sí fún aláti mẹ́dápọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n ti sọ̀rọ̀ síwájú wọ́n ní àwọn yìí wọ́n ìsá fún fìtínà wọ́n pàápọ̀ mọ́ ìtún tọrọ àdúà kọ́lọ̀ ń sọ àlámọ̀rí wọn di rọrùn wọ́n wá gbára lé ara wọn ẹ́n wọ́n gbára lára wọn àwà ẹni bá tó bẹ̀kọ́ akójú wa tí bá kójú ayọ́ tẹ́ wọ́n lọ bèèrè ní kíní <laughs> àwọn alẹ́mọ̀ wọn ara nìyẹn àánú ọlọ́run làwọn tọrọ wọn ò gbójúlé agbára wọn ò gbójúlé ìjọ́dọ̀ ọ̀dọ́ la pẹ́ra ọmọ ni wà wọn ò gbójúlé wọ́n gbójúlé Allah subhanahu wa ta'ala báyìí ni gbogbo àwọn ànábì ọlọ́run ọba náà sí ń lò àwọn èèyàn tí ó bá tẹ̀lé ìlànà wọn àwọn náà wọn kì gbára lé agbára ara wọn ẹ̀ gbára lé Allah subhanahu wa ni ẹ̀rí ìgbára lé Allah subhanahu fi ń fi èèyàn àwọn tó bá gbójúlé pé à nìkan kan bẹ ìmọ̀lú ní ni àbò gbójúlé pé agbára kan ní bẹ ni àbò gbójúlé owó kan ni àbò gbójúlé ipò kan ni àbò gbójúlé àwọn èèyàn kan ni àbò gbójúlé agbára kan ni ọlọ́run dáyẹ̀ dágbára yẹn òkè ó fèmí ọlọ́run balẹ̀ jámọ̀ obi tó bàjá ìwà àtagbára àwọn ẹjọ́ mọ́ fáǹsó eléyìí òun ní ṣe ṣe ọlọ́run àmáwọn àníbẹ̀ ọlọ́run ẹ̀kọ́ tọ́lọ́run àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n ti lọ ẹ́ gẹ́gẹ́ bí àwọn tọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala fi ìgbàgbọ́ rinlẹ̀ fún yìí tó fi dáadáa rinlẹ̀ fún yìí tó fi ìjẹ́ eh, ni Ọlọ́run ọba wọn rinlẹ̀ fún ẹ́ àwọn ma ní ìgbára lé Allah الدعاء من أعظم الأسباب المنجية للعبد من الفتن تأمل دعاء صحاب الكهف نعم الدعاء nínú àwọn tó tóbi àwọn okùnfà alàsìbáàbù alìmùnẹ̀jíyà àwọn àsìbáàbù àwọn okùnfà èyí tí ma ń lani yóò lani kú lọ́wọ́ fítínà ẹ̀rí àwọn àdúà àdúà ní nínú àwọn okùnfà tó tóbi tí ma ń láyẹ̀ kú nù fítínà ni tí fítínà bá wà ń onírọ́ gan ẹnu ẹ̀dùn ariwo lọ́tún ló tì oríṣiríṣi sẹminá lórí láti lè pèrọ́ lódodo láti lè ta àwọn èèyàn jẹ́ tó bá rí báyìí tí wọ́n ọ̀dọ́ ti fẹ́ gbàtẹ̀ jẹ́ pé ṣe ń jẹ́rọ lánàá kọ́ ni mo jẹ́ gbàgbọ́ lódodo yìí bí ọlọ́run ọba rẹ̀ wátọ̀ sọ́nà lọ́dọ̀ ọlọ́run ọba àdúà nínú àwọn nǹkan tí ma ń ni nígbàtí èyàn bá ń tẹ́tí gbọ́ ìbàjẹ́ ní jojojúmọ́ yóò fẹ́ di òdodo ọwá ọdí tí sóòtò di ojú náà ni láti kankan ìbàjẹ́ oríṣiríṣi ìbàjẹ́ làwọn èèyàn ń kọ lónìí sórí social media ní oríṣiríṣi mẹ́sìjì ní oríṣiríṣi àkọsílẹ̀ tíra ní làwọn èèyàn kan ń kọ lónìí so yóò tí wọ́n ń kọ àwọn nǹkan wọ̀nyí gbogbo tí wọ́n ń kọ yìí pátá tí èèyàn bá ń kà àbẹ́yàn ń gbọ́ àbẹ́yàn ń wo èyàn fẹ́ lè dẹni tó yọ pé yóò rẹ̀ lè gba ìbàjẹ́ wọlé ààbà súnà níbi láfẹ́ ṣe ìwò lè yíta tó kó sí so a nídi láti máa bẹ ọlọ́run ọba àdúrà náà láwá ń bẹ abẹ ọlọ́run ọba Allah subhanahu wa gbogbo àwátafẹ́ sí náà bá pátá táníyàn wá gbá ipẹ́ ọlọ́run náà láfẹ́ sìn kọlọ̀bà kọjọ jáde mẹ́jà sí nǹkan mí lẹ́yìn rẹ̀ ọlọ́run o mẹ́jà kó sínú fìtínà tó kó wa kó lérí nǹkan tí ọlọ́run bá yọ́nú sí fẹsẹ̀ wa múlẹ̀ lórí tí ọlọ́run bá yọ́nú sí tó fi gbẹ̀mí wa ní kọ́dẹ̀ kó wa jọ láàrin àwọn tó ọlọ́run bá yọ́nú sí tó bá jọ́gbẹ̀ ní alkiyama àdúà ní ẹmẹ́jà fàdúà lẹ̀ ẹ̀rí ànábì sẹ́mẹ̀ pé gbogbo àwọn tá ń gbọ́ wọn à ń gbọ́ wọn agbàgbọ́ lódodo tẹ́mi wo sheik àmọ́ táwọn bá ṣe mistake àwọn ọlọ́run ọ̀ràn sí wa táwọn bá ṣe mistake direct ni tó wọ́n àti bẹ́ẹ̀ níbi sallallahu alaihi wasallam sọ pé Allahumma ya munqalibal qulub thabbit qalbi ala dinik wípé irú olúwa àwọ́ lọ́mọ yí ẹ̀mí mẹ́sàfẹ́ mi múlẹ̀ lórí ẹ̀dìsìn rẹ̀ ah okay wa ma nahnu عند رسول الله صلى الله عليه وسلم الذي يوحى إليه tààlà wá lẹ́gbà nẹ́bì ànẹ́bì tẹ̀rẹ̀ pé wọ́n ránṣẹ́ sí tó bá gbàgbé ọba rẹ̀ ọ̀ràn létí tó bá sì ṣe ọlọ́run ọba rẹ̀ ọkọ̀ rẹ̀kẹ̀ ànítàwà bá ṣe mistake ànẹ́bì lọ́lọ́run ọ̀ràn sí wa àwa la wá ní ìdí àdúrà jùlọ

tayyibatun muqtasara àdúà tó rárá kéré mọ́ níwọ̀n bá ẹlòmí tí ó bá fẹ́ sàdúà bóyá kí ní wá sọ wọ́n ni yóò sáyùdá fíù yé báyìí yóò wá ká eré ọmọ fọ́ wọ́n ni yóò wá kásẹ̀ fí àwọn nǹkan tí ó lẹ́sàn kankan yóò wá kàkàkàkàkàkàkàkàkà á ní kì ní igun púpọ̀ yóò sù ẹnìkan olóhun fẹ́ di ẹni ọlọ́run ó wá lọ gbọ́ onísúfì kan pípé kó sí láìláìlá mílíọ̀n yìí báyìí kọmọ wa sùn lóòrù ní kọmọ sí ọwà sí ó ṣe ó ṣe ó ṣe nígbà tó ṣe dé stage kan kò sùn kò sùn lóòrù yọ́lọ̀ bí iṣẹ́ lọ́sàn kò sùn lóòrù yọ́lọ̀ bí iṣẹ́ lọ́sàn hmm. ọjọ́ ètí ìpé ọkọ̀rọ̀ rẹ̀ tọ́nù ni ẹ́n kò sí kẹta tó fa ó sáàtì tí ní so àdúà títọ́ lọ́rùn ọba ní ma ń rọ ní lọ́rùn púpọ̀ àsìkárù sọ̀bá àsìkárù masá ìta níbi ni a ṣe tẹ́ bá wo ó ṣe gbogbo ẹ̀ pátá kò lè gbọ́jú 10 minutes sí 15 minutes lọ àti tó bá tún fẹ́ máa ṣe nǹkan mí lókù àbọ̀bá yánu àbọ̀bá ń gbàgbé tó ń ṣe kan tó ń ṣe ọ̀kan lẹ́ẹ̀mejì tọ́gọ́rùn di 300 mọ́ lọ́wọ́ èyí òun àsìkò lè fi gùn lọ rẹpẹtẹ àmọ́ tó bá mójú tó tó fẹ̀mí sí ọ̀yẹ́ gbọ́jú 15 minutes lọ bó sì lè wólé mọ̀ ìyanu tó náà ẹ wá wo àwọn àdúrà yìí bó ṣe kéré mọ̀ tó bá yọ báwọn àdúrà àwọn àtìláwí ni àálùwà lọ́lọ́wọ́ kó tó rí ẹyọ kanú àwọn tí kó tó lè promise ẹlẹ́yọ kanú rẹ̀ ọwọ́ àálùwà kí wá sí jọ́kan ò ní lọ́bí sẹ́má ò ní jẹun tó dáa mọ́ ẹ ò ní kírun jàmá mọ́ nítorí kíni nítorí pọ̀fẹ́ rí díẹ̀ ò tó wá ní rí díẹ̀ ẹ̀ tó gbọ́nà kó tó rán ọ àdúà òun ni pé ẹjá wádé àdúà àdúà táà nẹ́bí a ṣe ni ẹjá ṣe èyí tọ́lọ́wọ́n bá yàn wá òun ẹjá mójútó àjọ àwòlí kan sọ àfá kan sọ ẹ fi gbogbo yẹn lẹ̀ pàntí gbogbo ẹ̀ tó bá ti yàtọ̀ sí ń tà níbi mú wá tó wá rí mo níbi nǹkan báyìí ẹ̀ẹ́sẹ́ rí bí àkárù àníbi náà ó rí tó bá ti ṣàkárù àníbi wá sí so súnà níbi ló rọrùn jùlọ gbogbo àwọn àdádásílẹ̀ yẹn ìfara ní níní ìfìyàjẹyàn bí kí wọ́n ní kó kásẹ̀ kó kè ẹni kó ṣe nẹ́fìlà òhò ẹni kó lùgbò eré igi kó máa ṣe nẹ́fìlà ẹni kó lọ sórí àpáta kan ẹni kó lọ sáàyè kan wọ́n kàn máa jàmọ́ ẹni ẹwà wo táwọn àṣàbùrù káàfù ṣe ọlọ́run wá gbàdúrà àwọn òfìsọ rẹ̀ sọ wọn ní nǹkan tó lé ní 300 years ọlọ́run tún wá sẹ́ ìtàn ó tún ṣẹ́kù sínú ìwé dáadáa ìtò fi ṣe mùjísàfà níbà Muhammad sallallahu alaihi wasallam ó tún fún súrà ló kọ ó tún fi àyè ó tún fi sọ ló kọ ìyẹn ni pé kí làdúrà tí wọ́n ṣe pé Rabbana atina min ladunka rahma wa hayyi' lana min amrina àdúà tó dáa ó tún kéré mọ níwọ̀nba gbádùn àyí ṣe wá mọ̀ yìí ó chéńjì ọ̀gbun ibi tí wọ́n wà yẹn ọlọ́run sọ dìkẹ́ fún wa ìfonúfòyà tí wọ́n fi kó nù lú ẹ́ lọ́dọ̀ ọba dakianus tó fẹ́ fi ọwọ́ agbára mú wọn ẹ́ ọlọ́run sọ ìfòyà náà ó sọ dìfọ̀kànbalẹ̀ ìjẹ́ èèyàn yẹpẹrẹ tó lọ ya tí wọ́n lọ sọ ọba wọ́n ti kàkọ́ mọ yẹyẹ àwọn aráàlú tí ń wọ́n léyìn yẹyẹ pé wọ́n jámọ̀ kankan ọlọ́run sọ di yìí fún ẹwà àdúrà bó ṣe má ẹwà wo bọ́lọ̀ ṣe gbá ẹjí náà ní ìmọ̀ bẹ ọlọ́run ọba bó ṣe tó àti bó ṣe náà láyẹ̀kùn داخل كهف أو جوف بئر المهم أن تكون مع الله kò sí ìkọ̀ ìsẹ́ntọ́kàn ní pé èyàn wà nínú káà

pín tó ṣe pàtàkì fẹ́rú ẹ̀ẹ́kọ̀ọ́ lásọ lọ́rùn aṣọ kan náà ló ń wọ̀ ẹ̀ẹ́n tó ṣe pàtàkì fẹ́rú ni pé kẹ́rú sàwà pẹ̀lú ọlọ́run a gbogbo bí ìgbésí ayé bá ṣe lè wò lè fún pínpín tó mọ́fọ́lọ́run lẹ́ فيه وجعله بداية لغيره ẹ̀rí nínú àwọn ẹ̀kọ́ ta kọ́ nínú ìtàn àwọn ashabul òun náà ní pé gbogbo ẹni yóò wù tó bá sojú kòkòrò sí pé kọ́lọ́run bá kó fún lálàáfíà Allah subhanahu lálàáfíà tó bá tó sojú kòkòrò ah, gbogbo ẹni yóò tó bá ọlọ́run ló kóhun náà mára ẹwà àwọn àṣábẹ̀ká wọ́n kó oòrùn fìtínà lú tí wọ́n ti rọ́lọ́run bá sìn wọ́n wá ń sá lọ pé ọlọ́run mọ́ fẹ́ sìnfẹ́ ìsísí ọlọ́run ọba nìyẹn ààbìhì súnà tó lọ́ yà lálàárùn tẹ́rú bá ti ń sọ pé ẹ̀ẹ́sẹ̀ ajé ìrọ́lọ́run sìn báyìí wọ́lọ́rì tó bá gbéra tó lọ sí bí táwọn ẹni ọlọ́run ọba wà láti ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ òun ni pé kó sàrífín sáwọn tẹjọ wà nùlú kó sàrífín sáwọn òbí ẹ kó sàrífín sáwọn ọ̀gá ẹ ẹ́ torí pé ẹnu ẹlòmíì ló kó bá àwọn tí wọ́n fún fìtí náà ní èyí sí èyàn burúkú débẹ̀ ẹlòmíì àṣejù ni àmúta ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀kọ́ la fi nù táwà sọ pé ah, àwọn fẹ́ yọ̀tọ̀ ọlọ́run ni ọlọ́run ṣe táà ti ràn wá lọ́wọ́ a òbí ló ní dín takótọ́ ọlọ́run ọba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbé gba gbogbo ọ̀nà tí òbí yóò fi yọ́nú sí pé kí ọmọ ẹ̀sìn ọlọ́run kódà bó wọn bá sì à gbogbo ọ̀nà tí ó fi yọ̀ǹdẹ ìyẹ́dẹ̀ rọrùn tó bá tẹ̀wá di kàráǹgídá pé kò wá gbà rárá gbogbo bí tó bá wà mọ́ sí ìṣe dáadáa lẹ̀ ṣe ìṣe dáadáa yẹn ní ó padà ro ẹ̀mí rẹ̀ tí ó fi yọnu sí ọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ ń tako dáadáa míì náà àìmọ́ dáadáa ń dáadáa lẹ́rù míì fi ń tako dáadáa a nídìí àti farabalẹ̀ sàyé àlàyé fún wa kí tó ń sàlàyé gẹ́bí ṣe ṣe àwọn ànẹ́bí ọlọ́run ọba kọ́lọ̀n kó jẹ́ kí àwa náà kó jẹ́ kákàrin ìlànà wọn pẹ́ ìbẹ̀m̀bẹ̀ níbi àwọn ìtàn tí a sọ fún wa níbi ọ̀rọ̀ àwọn asáàbìkáf wípé gbogbo ẹni hù tí ó bá torí ọlọ́run ọba súnmọ́ ọlọ́run ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe rọrùn fẹ́ni kọ̀kan yóò dẹ̀ ṣe ìtọ́sọ́nà fún yàtọ̀ Allah subhanahu wa ta'ala yóò gbé tọ́sọ́nà الرب هو مربي ومبلي عباده بنعمه ومنها نعمة البجنات والحجب التي تهدي من الضلالة وتنقذ من الغواية وتبصر من العمى فالرب تعالى هو المربي بنعمه الحسية والمعنوية الجسدية والروحية وفي دعاء أصحاب الكهف نعم ọlọ́ọ̀bá Allah òun ni ó bá olùtọ́jú òun náà ni mọ̀rọ̀b tàbání rọ̀b òun ni mọ̀rọ̀b òun lọba tó ń tọ́jú gbogbo ẹ̀dá wà mú gbogbo ìbádáhù bí ní àmì òun náà ni ọba tí ń rọ àwọn ẹrúsìn rẹ̀ tí ń rọ̀ wọn lọ́rọ̀ tí ń fún wọn ní jẹmu tí ń fún wọn ní ìdẹ̀rẹ̀ nínú rẹ̀ òun náà ni ìdẹ̀ra àwọn àlàyé tó kẹ́ẹ̀ èyí tó yọ pé àwọn àlàyé yìí àwọn evidences wallahi ìdẹ̀rọ Ọlọ́run ọba ni nítàfimẹ̀ pé ìdẹ̀rọ Ọlọ́run ọba ni al-hujaj wal-bayyinat àwọn àkókò kan ti ń bẹ tó ti síwájú ilẹ̀ Yorùbá yìí wallahi evidence ò yes wọ́n tẹ̀ gbọ́ lágbáwá àmọ́ wọn ò evidence tó nǹkan ní tí wọ́n rí mọ́ ni wọ́n sọmọ ni wọ́n ṣe mọ́ ọlọ́nà àṣàmójúkò fáwọn tó ti kúnnù wọn tó rí bẹ̀. náà àwọn àkókò kan bẹ débi pé tí yẹn bá rí tíra tí àwọn tíra tó yẹ pé mọ̀hákà kìtàbù tó yẹ pé àwọn mọ̀hákẹ́kùn wọ́n ti ya òun nìrọ̀rún dé là ń pẹ̀lú internet ìrọ̀rùn tún dé ẹ́ àwọn tíra ń wọlé kò rí bẹ̀ fáwọn bàbá tó ti lọ wallahi láti ṣe wàhálà lérí àdíṣe ẹyọ kan ìgbìyànjú tó lè ní nǹkan tí wọ́n wá rí mọ́ òun ni wọ́n wá ṣe mọ́ àwọn kan rí bẹ̀ àwọn kan rẹ̀ àwọn tí wọ́n rò pé àpọ́nlé ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ eléyò bí gbogbo ẹ̀wò bẹ́ẹ̀dẹ̀ ni kò yó wọn èṣù lọ́kàn ṣe lọ́sọ fún wọn ẹlákun ẹdókúnlẹ̀ fún ni sówó lọ́wọ́ fún ni ní àbó fún ni lọ́rọ̀ àbó fún ni ní nǹkan àbíyàn àjẹ́ ó lè rí nǹkan jẹ́ mẹ́ ẹni ó fún àwọn tí ń kúnlẹ̀ fún ọjọ́ ní tí wọ́n ń pàmpà tí wọ́n lọ́mọlúàbí lọ́dọ̀ wọn tí báwọn náà ni wọ́n padà ń wórí èèyàn nìsìn wọ́n èèyàn sógun owó wọ́n sógun ogun kógun wọ́n ń fòdó hàn káàkiri náà òun ni pé a inú dẹ̀rọ ọba òun ni kí ìhò revidence inú dẹ̀rọ ọlọ́run ọba náà ni kí tó wá gbá náà òdodo àwọn evidence èyí tó yẹ pé yóò sàmọ̀nìyàn kúrò nínú àánú lọ síbi ìmọ́lẹ̀ yóò yẹ̀yàn kúrò níbi àánú yóò wá múyàn lọ síbi ọ̀nàmà yóò ma enlightenyàn kúrò nínú ìfọ́núfọ́ra yóò múyàn lọ síbi kí ni ó ìrí ìmọ́lẹ̀ òdodo bìnìámìhì alìṣìṣíyàtí wàlìmáànàwìyà èyí tó ṣe gbámúnú dẹ̀rọ ọlọ́run ọba ni tó gbámú pé òun ní físíkà ní èyí tí ò ṣe gbámú tó tún yọ pé ìtumọ̀ rẹ̀ ìdẹ̀ra ní òun náà lọba tí ń ṣe gbogbo ẹ̀ èyí tó jẹ́ tara ni èyí tó jẹ́ tẹ̀mí ni ẹ̀rí nínú àdúà àwọn ashabul kahf وهيئ لنا من أمرنا رشدا فقالوا ربنا آتنا من رحمة وهيئ لنا من أمرنا رشدا نعم واصل لم يذكر الله عز وجل في القرآن مكانهم ولا زمانهم القرآن دقوا إيه؟ kò dápọ̀ àyè táwọn àṣàbù káfí wá pé ẹlọ̀lú lágbájá ẹbà bẹ́ erigun báyìí lọ́wà kò dápọ̀ táìmù pé sẹ́ńtírì báyìí ẹ̀yìn àníbì báyìí lọ́wà àbí lápá àgbà báyìí nìkan báyìí wá ṣẹlẹ̀ kò dápọ̀ àkókò wọn náà wala asma'ahum wa awsafahum kò dápọ̀ kọ wọn bẹ́ẹ̀ ni wa walakin dhakara لأن الدعاء أساس تحولات في حياته tó bá fẹ́ kí ìgbésí ayé rẹ̀ ó yí padà àdúà nípìlẹ̀ rẹ̀ àmìbẹ̀lọ́ ọba lásán àtà ibi títí ẹnìkọ̀kan dáadé ọlọ́run ọba mọ́jọ takú síbẹ̀ wọ́n tó máa ń sáàdá kó tí ọba yí padà ọlọ́njọ́ máa yí padà kó tó máa jọ dá sí ni má ká bàjẹ́ láíláí aya ẹlẹ́ọ̀kọ̀ọ̀kan nínú suratul Kahf tọ́lọ́n sọ pé fadarabna ala adhanihim fil kahfi sinina adada fadarabna ala adhanihim fil kahfi sinina adada Allah subhanahu wa ta'ala ó ní òun gba nǹkan gbọ́rọ̀ wọn tí wọ́n fi gbọ́rọ̀ tí wọ́n bá pè wọn nínú orun tí wọ́n sùn yẹn ohun ò lè jí wọn ariwo ò lè jí wọn ara ah, lọ́sán mo ijí ah, adẹ́gùn yẹn lè púpọ̀ mo súnmọ́ tají ò sí fáwọn àṣà áfríkà ọlọ́ni fàtà ọ̀rọ̀bẹ̀rin aláàdá nìyí òun ti fi gàgá dìbì gbọ́rọ̀ wọn wọn ò lè gbọ́n táyé sọmọ́ wọ́n wá fi bí bẹ́ẹ̀ centuries òun ni wọ́n fi حين يكون العبد في كنف الله تعالى ẹ̀rí ẹrú nínú àwọn àǹfàní tàwà rí mú ń bẹ̀ ní pé ẹni tí bá ń bẹ lábẹ́ àbò Allah subhanahu wa ta'ala ìgbàtẹ́rú bá ń bẹ ní abẹ́ àbò Allah subhanahu tó ń wà ẹ́ níbi tí Ọlọ́run bá Allah

orí ah, báwọn àṣọ àbùkáàbù ṣe sùn ni oorun àsùnnátán oorun àsùngbádùn oorun tí wọ́n jí lẹ́yìn ọgọ́rùn mẹ́ta àtọdún mẹ́sàn-án wọ́n béèrè kọjọ́ ìgbà mélòó lẹ lò wọ́n ní ọ̀dà pé àbọ̀ọjọ́ làwọn lò àbí káwọn ti ẹ̀mọ́ ọjọ́ kan àbábọ̀ọjọ́ wọn ò kápọ̀ ọjọ́ méjì bígbà lẹ́gbẹ́ láti alẹ́ àtàrọ̀ dílẹ̀ sú oorun àláfíà ní jẹ́bẹ̀ẹ́ tẹ́yẹ̀ bá sùn pé ó di eré ọ̀fọ́ ó jí nǹkankan òdún lára nǹkankan òró ara ọ̀rọ̀ ẹ́ gbogbo ẹ̀ náà ó ṣe ṣáṣáṣá oorun àsùngbádùn àwọn àṣàbù káàfù wá sùn nítorí pé wọ́n fẹ́ lọ sí tọ́lọ́run bá tọ́lọ́run ló gbé wọn jáde wọ́n tún ábẹ̀ ọlọ́run bá tún fàdúrà síwájú ọlọ́run bá lásùn ánà tààlá ẹ̀rí ó pàkè síwá sórùn ní orí ní báwọn ilé ìṣẹ́ sórùn àsùnná tán wọ́n dẹ̀ lé wọn ni wọ́n mú tọrọ dùn kèé sí ẹni tí ọlọ́finú fẹ́dọ̀ lọ sùn bẹ́ẹ̀ ló tún súnú àsúnátàn ẹmọ̀gbé ẹni tí wọ́n lé oúnjẹ bá lè jáde tó bá wà lórí àríyìn kò ní sùn wọ́n bọ̀ wọ́n bọ̀ yọ́mọ̀ wò fẹ̀tọ̀fẹ̀tọ̀ ní ah, bá sùn <laughs> ah, tí ẹ bá lọ kí wá wọ́n dè wá lájìmọ̀ lọ ẹgbọ́dọ̀ sún ẹgbẹ́ bá tún lọ sórù bẹ̀yẹn ni ẹ́tùn ẹ̀dùn lọ fàwọn kan sọ agbègbè káàkiri torí alìrí ẹni tí bá ti arí ẹni tí ń bọ̀ wá ẹ́ àmọ́ àwọn wọbẹ̀ ọlọ́run dàrú mọ́ wọn lọ́wọ́ ọlọ́run kò fi òye yé wọn lọ síbẹ̀ pé ẹ lọ kí wọn mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó dáàbò bò wọ́n débi pé kò sẹ́nì kankan tó kẹfí wọn síbẹ̀ náà bọ́lọ̀wọ́n bá ṣe wá ṣe yìí ó wá ṣe fún wọn wọ́nà wo bọ́lọ̀ ṣe ṣe fún wọn torí pé wọ́n ìdáàbòbò ọlọ́ọ̀bá ń bẹ pẹ̀lú wọn. Ah, ah, kódà wọn tó dẹ́rù bà wọn pé ikú lẹ́kù píparúkù torí wọ́n ti ń yọ sọ lọ́rùn wọn hmm. wọ́n ti ń yọ sọ lọ́rùn wọn nítorí pé wọ́n ń sin ọlọ́run ọba ni wọ́n fi ríbi sá ẹwù bọ́lọ̀ ń ṣe wá sàlámà rí wọn tó kọ́ ẹ̀yọ̀ yẹn nítorí pé wọ́n ṣe tọ́lọ́run ọba ni káwa náà máa fi ìṣètọ́lọ́run lẹ̀ náà إذا نام الإنسان لم يبصر ويبقى سمعه مهيأ لسماء ما يعيقه عن النوم الطويل ẹ̀rí تمني ènìyàn bá sùn kò ní rína gàskì akọ́dà kọ́ lajúlẹ̀ ráì ẹlòmí ma ń sùn bí ó sì ràn jùlọ zọ́mọ̀ wòyí ni tí ọmọ kékeré bá sùn bẹ́ẹ̀ àwọn òbí ma ń kọ wọ́n lọ máa fi nǹkan wọ́ ojú rẹ̀ ìgbé kó ojú rẹ̀ máa fi pàdé nínú àwọn ẹ̀kọ́ náà lọ́wà torí kò sínú àládà tí ẹ̀mà fi ń sùn kí kọ́ wà náà jùbáyì ẹ̀pín gbà tí ọlọ́run ọba tí ó sì ti tàwọn àṣọ áfíríkà ẹ̀rì a ọlọ́ọ̀bà lásán àtàlá dáàbò rẹ̀ bò wọ́n wọ́n ní wọ́n lajúlẹ̀ ni wọ́n tí ẹ bá rí wọn gan ẹ̀họ̀ dànù ni náà bí wọ́n ṣe wá ṣe yẹn ọlọ́run ọba fi protect wọn ni ṣe wá rí tíyàn bá wá sùn kọ́rà kọ́ ọ̀rànjú náà kò ní rí tí ń lọ but yóò sẹ́kù etí etí yẹn yóò ọlọ́run ti gbé kalẹ̀ fún wípé ẹ́ yóò lè máa gbọ́ nǹkan tí ń lọ tí a bá dẹ̀ fẹ́ jí àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ lágbègbè rẹ̀ yóò lè tají kò ní fi jó sunrun bọ́nbọ́nbọ́n orun àsùnfíyè tí o fi ní jójí so àwọn àsọ́bù káf ọlọ́run ti yọ kìíní yẹn kó lọ́rọ̀ tí wọn àwọn òrí yẹn náà لذلك عقل الله سمع أصحاب الكهف torí ìdí eléyìí lọ́lọ́run fi yọ ìgbọ́rọ̀ tí wọ́n gbọ́hùn tí wọ́n fi

nígbàtí ẹni tí wọ́n gbé dìde à ń padà wá débẹ̀ tàṣì ká síwájú tóhun dénùlú ah. ó ti ya wèrè ìjòlẹ̀ kú ó ní lánàá anákẹ́ kí ló ní ah, ọba tó ló ń sọ ọba wo ní wo ah. wọ́n padà lọ rìpọ́tù òun náà padà ní à ah, ẹ̀tún lọ gbé lọ́dọ̀ bá o ọba kéè ló ti sìn ni wọ́n dé lọ́sọ́kọ̀ òru kẹgbẹ́ padà fi ànúsù lánàá ọ́dà tó lè fi yàwó ìyẹn ni wọ́n fi ámọ̀ ìgbà tí wọ́n padà fi jí wọ́n jí bọba mùsùlùmí nínú ìlú yẹn ọba kèfèrí ti kú fi ọwọ́ àpọ́nlé ẹ̀ṣẹ̀ ti gbà náà na ìgbà tí wọ́n sùn ní wọ́n sùn lérí pé wọ́n lérò ń gbà dáadáa sí Allah subhanahu wa nígbà táwọn náà wà jí wọ́n jí gbogbo ya a وقد كفاهم اللَّهُ شَرَّ بأس قومه gbogbo àpá ẹlọ́mú ẹdẹ ẹgbẹ́ ìwùlọ́rùn ẹ̀ gbogbo ọlọ́run ti gbé kó fún wa dáadáa ti ṣẹlẹ̀ kódà ọba gan ló tún lídìí ọmọ ẹni tó rán lọ nílùú yẹn òun ló tún padà lídìí padà síbi tí wọ́n

etí wọn ń ṣiṣẹ́ nọ́mà bí gbogbo àwọn eríkèríkè yóò kú ṣe ń ṣiṣẹ́ nọ́mà ọwá kú kí wọ́n lọ sínú ìlú tí wọ́n ti kú ò eléyìí ìtẹ̀yí ọwá lẹ́ẹ̀mí jìta bá fọ́lù bí súra yẹn ṣe wá lọ challenge wọn ọba àkọ́kọ́ dakianus yóò tó tó padà sọ bọ́lọ̀ ń ṣe mú ọjọ́ yóò tó padà sọ nínú ìtọ́ àwọn fawaid àwọn àǹfààní استفدنا من كل هذه الآيات إن شاء الله تعالى سنذكرها واحدا بعد واحد طيب wọ́n ní pé gbogbo àwọn tàà sí bẹ́ẹ̀ ni a máa sọ lágbára ọlọ́run ọba ọlọ́run ni agbé wọn jìde kí a lè mọ̀ ní agbìlẹ̀ ìzbẹ̀yìn èyí wo nínú àwọn gúrùpù méjì tí wọ́n ń ṣe fáńfà lórí ọ̀rọ̀ àwọn àṣọ ìgbà ayé ọdún báyìí ni wọ́n lò iye ọdún báyìí kọ́ ni wọ́n lò ọ̀kan sọ báyìí tọ̀hún sọ báyìí ká lè mọ ìmọ̀ ìmọ̀ ẹ́ rọ́ọ̀hì ìmọ̀ táfihàn àwọn màláíkà táfihàn àwọn ènìyàn ẹ́ ìyẹn ni tọ́lọ́ bá sọ nígbà ọlọ́run ti mọ̀ tẹ́lẹ̀ ó ti mọ èwo ló correct èwo ni ò correct nínú àwọn kẹtì wọn sọ ọlọ́run nídìí tá a fi gbé wọn dìde nìyẹn naam أن الذي يبعثنا كل كبار من موتتنا الصغرى لقادر على أن يبعثنا من موتتنا الكبرى ẹ̀rin tá a kọ́ nínú àwọn ìtàn sáàbì káàfì tí wọ́n sún ọgọ́rùn ọdún mẹ́ta àti ọdún mẹ́sàn-án tí lọ́rà 9 years ẹ́ ẹni ẹ̀kọ́ tó kọ́ wa ní pé Allah subhanahu wa ta'ala tí ń jí wa lọ́sàn lóru tá a bá sùn lóru tó tún jí wa láàárọ̀ tó jí àwọn ashabul kahf laqadirun ala an yab'athana min mawtina al-kubra tá a bá kú tá a bá dọ́dọ̀ Ọlọ́run ọba yìí lágbára láti lè gbé wa dìde sheik ìyẹn ò mi fẹ́ ẹmẹ ìdáníyàn kankan wípé Allah subhanahu wa ta'ala wa dìde ọba tó gbé àwọn asáàbì káàfì dìde lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta ọba tó yọ pé tá bá sùn òun náà ní gbé dìde ní tawájí ẹ́ ọba yóò dìde tó bá dìjọ́ gbẹ̀ndẹ̀ dẹ̀ ń náà ọba yìí lágbára láti lè gbé wa dìde tá a bá kú tán gbogbo wa dìde láti jẹ́ ẹjọ́ ìjọba jẹun gbèrà kẹ́ àmì náà. fáàlì náà ta hàlìyà lè láàbùdìn kẹbí al-asbar. tọ́ kí n kálukú wa náà wá pèpà de ìjọ gbèrà kẹ́ àmì yẹn tẹ́nìkọ̀kan a wo kí ni Allah subhanahu wa ta'ala ibi ayayi láàlè dó sí ní èní lágbára ọlọ́run bẹ̀ jẹ́ ká pàdé ní aago mẹ́ta ní ọ̀sán ọ̀la a tẹ̀síwájú láti máa mú àwọn àǹfààní tá à ń jẹ wá nínú ìtàn àwọn ashabul kahaf adẹ̀ ti sàlàyé síwájú àwọn oríṣiríṣi àwọn àfáà ni wọ́n sọ àwọn àǹfààní yìí akójọ fún ni ká má ka àwọn àyà yìí lásán ká lè ṣe àǹfààní rẹpẹtẹ ń wa àti ní àkẹyàmá wa ta'ala èyí tá gbọ́ yìí tí a sọ ìkọ́lọ̀ ọba kójí kó wúlò fún akójí kó sáfàní fún aláyàtí láàkìyàmà akólẹ̀kọ́ lè hádà sáfẹ́ wọ́lákùn wasallallahu wasallama ala nabiyyina muhammadu wa